أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلاً ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى الحر بالحر والعبد بالعبد والأنفى بالأنفى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون كتب عليكم إذا حضر أحدكم الموت إن ترك خيرا الوصية للوالدين والأقربين بالمعروف حقا على المتقين فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúpẹ́ fọlọ́wọ́ bá wa alẹ́kùn kí ọlọ́run àti àánú rẹ̀ kọ́ máa bá ọ̀gá wa anábùwà Muhammad sallallahu alayhi wa sallam kọ́kárí gbogbo àwọn aráalé ànábì àtàwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam àtọ́gbẹ́ntì máa ń tẹ̀lé súnà ànábì náà tí ó fi dijọ́ bẹ́ndẹ̀ àlùkòyàmà ọgbà mọ́sá kàwá náà kún un wá o àmín tafsirul qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ alápọ̀nlé jùlọ láti inú suratul baqara àyà bi tí àti dánu dúró lánàá gẹ́gẹ́ bá ti ní afẹ́kọ́ńkálukú náà máa tẹ̀lé wa pẹ̀lú kọ́pì al-Qur'ani tìyín náà ọ̀nà àyà one hundred and a wá bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lónìí látòrí àyà one seventy seven àti méje lé ní àádọ́rin àbí mẹ́ta dín ní ọgọ́rin. ìbẹ̀rẹ̀ lọ́n ti ń bẹ́ àtẹ̀yìn sọ̀rọ̀ báyìí pé laysal birra an tuwallu قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون البر iṣẹ́ olóore alberru iṣẹ́ dáadáa alberru iṣẹ́ tí Olúwa Ọba yọ́nú sí kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ definition sí olóore definition iṣẹ́ dáadáa bí wọ́n bá ní ń bo lọ́wọ́ àánú alukurani ọ̀sọ̀ fún wọn pé ń bẹ nù àyà mélòó àyà one seventy seven nínú Suratul Baqara. ẹ rí i pé ń tí ọkọ̀ máa ń sí ọmọnìyàn bàbá sàlàyé definition fún yàn òun ni ká pé nǹkan báyìí o is tàbí ntí ń jẹ́ nìyí ẹ wá wo bí alukóraani gbé làákà ìwà lọ níta alukóraani kọ́kọ́ fẹ́ wí fún wa ni pé what is not biru kó o tó wá mọ what is biru ẹ̀kọ́ ńlá la wà mẹ́. olùwọ́ba tó mọ̀rọ̀ sọ jùlọ olùwọ́ bẹ̀rẹ̀ àyà yìí kó pé ah, albiru ti ń jẹ́ biru definition rẹ̀ ní bẹ́ẹ̀ intention nù nínú àyà yìí àyà yìí kí lọ́ọ́ fẹ́ sọ fún wa ọbẹ̀ define bẹ́rù fún wa ní kó o lè mọ̀ iṣẹ́ tó dáa lọ́dọ̀ tọ́lọ́n òní ẹ wá wo bí kí olúwa ti bẹ̀rẹ̀ ọwọ́ akọ́kọ́ sọ fún wa pé what is not bẹ́rù or what bẹ́rù is not kó tó wá mọ̀ what bẹ́rù is mọ́lẹ́kọ̀ọ́ ńláńlá ni ọ̀pọ̀lọpọ̀ lónìí ntí ò jẹ́ kí ìsìláàmù ó nítumọ̀ wọn ò mọ opposite ìsìláàmù. àfi kéèyàn ó sì mọ opposite nǹkan ní òfin ní máa ṣe tó lóun ṣe òun pé kí opposite ó gẹ́ẹ́ ni wọ́n ń ṣe. òun lẹ́ẹ̀fì rí alukur'an karim kí lọ́ọ́ kan alukur'an pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀bọ sí ní alukur'an fẹ́ fọ ọ̀rọ̀ ẹ̀bọ sí i àmọ́ kẹrin àyà lọ́lọ́run ọmọ ṣàlàyé kíni ẹ̀bọ kíni sọ fún ọ̀hún tàwùhídù ìmọ̀lọ́run lọ́kàn ò lè dúró bọ́ ọ bá mọ ọpọsìtì rẹ̀ kọ́ sá fún. and it's a major issue lónìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọpọsìtì ti ọ̀rọ̀ pọ̀ ń ṣe lẹ́sìn sometimes èyí tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ gan ni wọ́n ń ṣe yóò sì òun la alukurani fi ń ṣàlàyé yọ ṣàlàyé ṣíríkù èyí ṣe pé kurani ò ní pè yẹn síbi ẹ bọ àmọ́ngbàtà ẹ̀ bá mọ̀ ẹ́ gẹ́gẹ́ bó ti dàrú lónìí ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ni wọ́n máa pé àwọn ẹlẹ́bọ òun gan sì ní bàbá ẹlẹ́bọ lòun gan torí pé kọ̀mọ̀ntì ń jẹ́ ṣíríkù níta kàkẹ́ ńlẹ̀ Yorùbá òun ni báwọn kan bá mú ẹ̀kọ́ funfun àtàpáàdì tọ́fọ́ tí wọ́n gbé sójú ọ̀nà gbogbo ní tí mo wí nu ọ̀làjú ti gba ránranran yìí kúrò lọ́wọ́ àwọn èèbó kí ló kan àkúfọ àmù àbí kòkò àtẹ̀kọ́ funfun ẹ̀tún wa tọ́ ipò pupa lé èyí ò ní ọjà yìí rẹ̀ ọ́ da kí ló jọra wọn nu gbogbo ránranran àmọ́ táwa mọ̀lẹ́bọ̀nù gbáà wọ́n ń gbẹ́bọ wọ́n ń gbẹ́bọ sórí ta àbí a bàbá ń sàgbónù bàbá àwọn ìyá àwọn ògún ní ń bọ ẹlẹ́bọ ni ń bọ̀ sùn òṣogbo ẹlẹ́bọ ni gbẹ̀ǹdé ń bọ̀ sùn òṣogbo ń ṣẹbọ ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run gbọ̀ǹdé ń bọ òkè kan ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run àmọ́ ǹjẹ́ ẹbọ parí síbẹ̀ ń ibi tọrọ wà tọpọlọpọ òfin mọ̀ lónìí pé ẹlẹ́bọ lòun náà o yóò sì máa bú àwọn ẹlẹ́bọ òun ló fi nídìí ká mọ definition ti ọlọ́run àti tànẹ́bí kí lọ́lọ́run pè lẹ́bọ kí lọ́lọ́run pè ní tàwíìdù nínú àyà yìí kí ni ń jẹ́ bẹ́rù torí pé àṣírìkù lọ́lọ́run ní ẹ má débẹ̀ yóò bá a kàn wá in a convenient way tààfi túmọ̀ rẹ̀ àwọn àgbàlagbà ọlọ́mọ́sà san wọ́n lẹ́sẹ̀ dáadáa wọ́n tu sí kíni ẹ̀bọ unfortunately ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣe ṣíríkù ọ̀sẹ̀ bọ́ o àmọ́ ń ṣe kíni ń ṣe ṣíríkù bẹ́ẹ̀ ọlọ́run ló wọn ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá tu sẹ́bọ tọ́ bá bá a mú bí ọba wa bá a mú ńkọ́ àfikẹ́yìn òfurufú ntọ́lọ́hún pè ní ṣíríkù òun ni kò mú ẹ̀tọ́ tọ́lọ́hún ntọ́ yẹ kó o ṣe fún ọlọ́hún kọ́ wa gbé fún ta ni ẹ̀dá kan tọ́lọ́hún dá as simple as that n ti ń jẹ́ ṣíríkù tọ́lọ́hún lòun ò ní forí jíìyàn téèyàn bá ṣe é tó léwu jù lọ́nú ẹ̀ṣẹ̀ ẹ̀ àwa wábi tó wà convenient inú èdè wa à ń tu sí kínní ẹ̀bọ̀ ṣíṣe but ìtumọ̀ yìí wà problematic ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ṣíríkù lónìí kò ṣẹbọ o kò ṣe kí ni kò ṣẹbọ kò ní òòṣà ṣínṣín kò bọ odò kò bọ Ṣàngó kò bọ Ògún àmọ́ ń ṣe ṣíríkù torí pé ń mú ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́hùn ń gbé fún kí ni ń gbé fẹ́ dọ̀ ọlọ́hùn ní ti ń jẹ́ ṣíríkù nù sẹ́rí gbogbo àwọn ẹlẹ́bọn táwọn náà ṣe nù. No ọlọ́run ló yẹ kéèyàn ọmọ kúnlẹ̀ wájú ọmọ bẹ̀ ọmọ sunkún pé fún ní nǹkan báyìí níjọ́ tó máa ń lọ jókòó ti òkè kan àbódò kan àbóòsà kan kí ni ṣeun ẹ̀tọ́ tọlọ́run ń gbé fún nǹkan míì tọlọ́run dá ẹ̀bọ ntáwọn náà fi dẹ́lẹ́ bọ́nu àmọ́ ọmọ lọ́pọ̀lọpọ̀ lónìí lòun náà ń ṣe ṣíríkù àmọ́ nígbà pé ńlẹ̀ Yorùbá ẹ̀bọ ẹ̀bọ wọ́n ń tu sí òun náà máa bú àwọn ẹlẹ́bọ wàhùwà minal mushrikin kọ́lọ̀ sọ wà mẹ́. torí náà ìtumọ̀ ṣíríkù ni kéèyàn mú ráìtì tọ́lọ́n kó gbé e fún kínní kó gbé e fẹ́ dọ̀ ọlọ́n. náà kí ni ráìtì ọlọ́n torí yẹn gbọ́dọ̀ mọ ráìtì ọlọ́n tọ́lọ̀ níbọ̀ bá ti mú tó gbé e fún ẹlòmíì inú àánú ọlọ́run ráìtì tọ́lọ́run ọ̀pọ̀ ẹ̀yọ̀kan náà radiyallahu anhu olóhùn wa pẹ̀lú anabi sallallahu alayhi wa anabi gbẹ̀hùn ní kẹ́tẹ́kẹ́tẹ́ níbi ìtẹ́ríba anabi dé mélòó lẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ́ sẹ́yìn tó ń fún yẹn lift anabi ọ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ débẹ̀ sallallahu alayhi wa ah sorry rànkúnmi mélòó lẹ́yìn rànkúnmi. àbí kẹtẹkẹtẹ náà mélòó lẹ́yìn kọ́dẹ̀ ẹ̀sìn mélòó lẹ́yìn rẹ̀ kéèyàn tún wá ní tẹríba gbé ìwọ mọ́rin kéèmí ọmọ gun nǹkan mọ́ bọjẹ ń gbé ọ ànábì tún gbé Mu'az sórí bó ti kẹtẹkẹtẹ bó ti náà ní wá take opportunity òun ń béèrè ọ̀pọ̀lọpọ̀ nínú yín lónìí ẹ̀ ń wọ mọ́tò àwọn àfáà ẹ̀ má lọ́pọ̀túnítì àfáà fún ọ lẹ́fì ó gbé ọ láti challenge ọlọ́run lọ yunifásitì o sì fi bọ́lẹ̀ ọ̀dákẹ́gbárí bí olúndì olúndù owó èsì opportunity rẹ ni mọ́àzì kọ́ wa lẹ́kọ̀ọ́ òun as inconvenient as it was kéèyàn méjì ó dòkú lẹ́yìn ràgúnmi àbí kẹ́tẹ́kẹ́tẹ́ kó tún wá máa take advantage ń pé é níbi òní ó tó kó èmi nìkan àtàndẹ́bí báyìí sallallahu alaihi wasallam. àwọn ẹni rè ṣáájú báwọn ti rí nu gbogbo ẹni opportunity wọn èdè ó fọ àwọn mọ́àlù ẹnu bá ànábì gbé ní orí nǹkan ẹ̀gbọ́n rẹ̀ yìí ó ní mo bá bí ànábì ọlá ànábì náà dájú kọ mí bí mi pé ya mọ́àlù àtẹ́dìrí máa haqqullahi ala al-ibad ǹjẹ́ ọmọ ráìtì tọ́lọ̀ ní lọ́rùn àwọn ẹ̀dá tọ́dá ni mo fi ní ìṣe single right ẹ̀tọ́ kan náà ni muhammadu ní Allahu wa rasuluhu a'lam àìrórí ń bí ọ̀rọ̀ ẹ̀sìn o àìṣe kínní àìfàgbárí dá sí ọ̀rọ̀ ẹ̀sìn muhammadu ṣe aláìmọ̀kéwu ọmọkéwu débi kan àmọ́ ń gbà tá ànábì bí ilé ìjọ ọmọ ọ̀fọ́gbọ́n gbé o a ó ní ọlọ́run àtànábì rẹ̀ lọ́mọ eléyìí o ìyá ọmọ ẹ̀kọ́ kan tó nù. alọ́lé kéwu àbá ń kàwé íńtánẹ́ẹ̀tì àkọ́sọ́ di àfa onífatiwa. ibi ọba màmá olùgbà mo rí kàmbi báyìí mo gbọ́ ń wá àti báyìí kò ju báwọn lọ àmọ́ wọn náà tún wá sọ́ra rẹ délé àgbààfà tí wọ́n máa ṣe múkútí tí wọ́n máa ṣe fájúwá fáwọn èèyàn kò dá o torí pé ibi tó léwu sí ni pé báwọn bá rò pé ọmọ tí wọ́n tẹ̀lé ọ tẹ́ ẹ bá ṣìnà ọrùn rẹ wọ́n dá sí o ànábì ló wí bẹ́ẹ̀ ànábì nípa èsì mòwú àlàlàbí àfùtà ànábì lẹ́ni ọba ṣe fatiwa láì ní ma sẹ́ni tó bí ń fatiwa yìí tóun ò sì mọ̀ ó rò pa àfa ni ọ́ àfa ló péré ẹ̀ bọ́bá lọ ṣe ń tọ́lọ́wọ́ ọ̀fẹ́ pẹ̀lú fatiwa rẹ ọ̀dà àti ọlọ́run o ẹ̀dá kọjá wà kí a bù nínú tí ojú rẹ gbọ́dọ̀ tìyẹn ní tí màá gbowó yìí ìtìjú ńlá wa ká kúnlẹ̀ yorùbá àmì ni kí n wá gbé mọ́ nínú àdánwò àwọn rí orientation tí mo lóyún anédi rẹ̀ lẹ̀ yorùbá àfẹ́ yìí ṣe encyclopedia ẹgbẹ̀rún ọlọ́run àfẹ́ yìí ṣe gíní àfẹ́ yìí ṣe encyclopedia ẹ ti ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn náà jọra wọn lónìí à yọ̀ọ́yà wí kan ni o ká àfa ńláńlá ní wá àti wọn wá bí wọn á wọn ọmọ kí ló lè ń bi pé èèyàn ọba lè jẹ èèyàn ọba mọ Alimamu Malik ibn Anas rahimahullah ẹnìkan gbúrò pé máàlìkì ń bẹ mẹdínà àgbàfà ni o àgbàfà ọwọ wa látòdìdí ilẹ̀ Iraq ọkọ bá more than a thousand kilometre torí pé yọ wá béèrè béèrè ẹsìn inú rẹ̀ wá dùn nígbà tó dé mẹdínà wọn ní máàlìkì nínú wọn ọwọ lọ láti tó ìbéèrè kan méjì tí ó òun náà ti tọ́jú ìbéèrè tọ́pọ̀ ntẹ̀yìn torí ẹ̀ rìnrìn one thousand more than one thousand kilometre wọ́n ní ìbéèrè fọ́ọ̀tì lọkùnrin náà kó wa ìbéèrè mélòó fọ́ọ̀tì ee máàlìkì ni mo rí lójú yìí gbogbo ntọ́lọ̀ ń ṣe rọrùn fún ọ lónìí ó kì fóònù mọ́lẹ̀ ẹ̀ẹ́d ṣáà ẹjọ́ kí ni ìbéèrè kí ni àwọn orí iṣẹ́ ń gbà wọn bàbá fẹ́ bí àfa ti ń bẹ lẹ́kọ̀ọ́ ọ wọ́wọ́ ọkọ̀ àbí kò rin sẹ̀ ọ lọ bá lẹ́kọ̀ọ́ ó béèrè béèrè báwọn irú ayé táwọn gbé mi torí náà ẹja máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmórí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ wọn kì í fóònù mọ́lẹ̀ nísìnyí ó ń bí orí àfa ó béèrè béèrè àwọn arákùnrin yìí tíráàbù more than one thousand kilometres lérí pé yóò béèrè forty sí béèrè forty nígbà tí ó wà á rí ẹ e mà ó béèrè béèrè fọ́tì ìmáàmù Málíkì dáhùn mẹ́rin okùn mélòó gbogbo tàbí sídìí yòókù Málíkì lèmi ọ̀mọ́ o ìmáàmù Málíkì ni èmi ò sé kíni ni ọ̀ alìpadà bọ̀ wádìí àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣeé ṣe èyí wọn sọ Málíkì dàbà kékeré ń jọ náà ó tún sọ dàgbà àbá làwa náà ń ké nu tíra dòní pé Málíkì ṣe báyìí àníyàn tó dáa làwọn bá lò pẹ̀lú ọlọ́run torí ti ń dà mọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí ẹ máa rí ẹlòmíì mo ti rí ẹnìkan ẹ̀wọ̀n ìrì sọ́ọ̀rì nínú rédíò rédíò ọ̀kan náà rédíò tó kárí ayé yìí náà ní sì ń sọ̀rọ̀ lórí rédíò pé ọ̀rọ̀ ọlọ́run náà sọ pé lèsánúkà àtàdúkà ọ̀rọ̀ ọlọ́run <laughs> òwe lárúbáwá àfa sọ di ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́run lórí rédíò. Ah, nígbà wípé rédíò wa sì ní ẹni ọba ti lówó yìí <laughs> apàkíyèsí gbogbo ẹ̀yin tẹ́ wà lé rédíò náà tẹ́ wà ní ìjáàjì ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn tiwa ẹ̀sìn ìsìláàmù irúwó bìrì wa tẹ̀ ń jẹ́ àwọn èèyàn máa wíyẹ ọ̀dà ẹ̀yin náà máa bẹ́ẹ̀ ti ń wọ̀n ẹni tẹ́ bá pé àṣẹ pòlítíkù analyst ẹni tẹ́ bá fẹ́ economic ẹ ẹni tẹ́ ṣe kíni ẹni tẹ́ pè é àmọ́ wọ́n ń jíjì ní ibà fáàní wọn náà ma bọ́ wọ́n fẹ́ lè máa hèèyàn jíjì gà wọn náà kò yóò rí ọláì kò in a sane society wọ́n ṣe nǹkan tó and I will give you a practical example. tọ́ra àwọn náà wà nù yín àbí wọ́n padà máa gbọ́ àwọn náà ní responsibility o ìgbà ọrọ lọ́ọ̀rọ̀ lọ́hùn òkú kàjọba tọ́ọ̀sá ti bújọba nítorí ọlọ́ wí kọ́ lọ́hùn wí àtẹ́sí wí wọ́lọ́mọ. àmì ìdánfẹ̀ yìí kan ṣe létò pé ìwọ ni ọmọ sọ ti ń jáde ní irú lè ọlọ́run ó bí ọ o kódà bí yẹn bá sì mọ̀ ọ́ náà èyàn lè ṣe mistake wáàsí ní di monitoring àfa àti ń ṣe wáàsí ńgbà míì kò ní mọ̀ pé ẹnu gbéhùn it happens ọ̀tọ̀ ní bó ti rò pé ké aya ó kó ń studio tán ló tó rántí pé kọ̀ǹsẹ́ni ṣe ń mọ́nítọ̀ rẹ̀ ń lójú wa yìí practical example ti ní mo fẹ́ fún yín èmi gan ló ṣẹlẹ̀ sí èmi àti ọ̀kan náà àwọn àlùfáà wa kan Dr. Abdulgafur Balushi hafizahullah ọmọ Iran ni wọn àmọ́ nínú àwọn alùsùnà Iran làwọn torí ẹ má rò pé gbogbo Iran kìkìdá ṣíà ọ̀tá àwọn sàábé ni wọn o àwọn alùsùnà kún Iran àmọ́ wọ́n yàn wọ́n jẹ wọ́n yẹ fẹ́ jẹ́ kí wọ́n jáde pẹ̀lú dr abdulgafur ti ń wí yìí pásítọ̀tù wọn ọ ẹ̀káyà wọn ò rí níwọ̀n rẹ̀ fún un gbẹmọ buhari ló ṣe mọ̀dínà nígbà sàwùdí náà ti wá rí bẹ́ẹ̀ wọ́n ní máa lo pásítọ̀tù tó ẹ̀káyà nìyẹn lọ àní mú ọ. arantí sàwùdí ń ṣe tó dànù àwọn náà lè níbi tí wọ́n kù sí àmọ́ wà láì wọ́n sàn púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ló ti ń bẹ láyé lónìí lọ láwọn tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ èmi mẹ́lẹ̀ yìí pásítọ̀tù yẹn ọ ẹ̀ fáyà wọ́n sì mọ̀ pé àwọn ìlú rẹ̀ wọ́n ń retí rẹ̀ kọ́ bá dé wọn fi sẹ́wọ̀n ní kò sí nǹkan kan tí ó fi kún pé màá gbé pásítọ̀tù náà kí irú rẹ̀ kí òfin ó mú wọ́n ń pè lúkẹ́ ẹ̀ máa gbọ́ nísìnyí mẹ́yẹ̀ máa dán pa àwọn èèyàn títì nísìnyí ẹ̀ ń gbọ́ lu wọn àbí àwọn ni wọ́n ń jẹ́ Burma tẹ́lẹ̀ Burma wọ́n ẹsẹ̀ change ọkọ̀ wọn tó mẹ́rin máa bẹ́ẹ̀ sì ìdọ́dún máa máa bí mélòó lọ sẹ́yìn nísìn. àwọn ọmọ bọ́ọ̀mà yìí inú ibi tí wọ́n ti ń fara ní ìsìláàmù jù mùsùlùmí jù láyé ni wọ́n wà títí dòní náà. wọ́n fi ara ní àwọn mùsùlùmí ti pọ̀ mẹ́ èyí tí mo witness náà ní tó dá mi lójú gbogbo òlu ayé ni ó ní di visa ó ní di residence permit ní Saudi àfọmọ́bó àfọmọ́ Burma <laughs> àfọmọ́ gbèlú láyé àìníwèé kọ́ra àwọn oníwèé búrẹ́dì <laughs> pé à àwa tún àwa tún di pọ́ọ̀tù wù wọ̀nyí nítorí ẹ̀ mú ó ṣe ni pé bí wọ́n bá mú ẹni tó wá ṣe ń múra tí wọ́n fọ́n fi oṣù kan tóṣù kan rẹ̀ ẹ̀ báyà tó lọ wọ́n mọ̀ ọ́ yẹn bá ti mú yàn kí ni wọ́n ṣe wọ́n wọ̀n sí wọ́n wọ̀n sí pléènì padà lọ ìlú wọn ta nígbà bá wa dáwọ̀ ìpadà sílùú yìí tá a mọrú yàtẹ̀ ń jẹ special treatment ni wọ́n máa fún ọ. àlùfáà wa tẹ́ ẹ máa gbóhùn wọn náà Kùránì dáadáa ni Sheikh Dr. Muhammad Ayub náà wọ́n tọ́lọ̀ ní ọmọ Kùránì ká dáadáa Sheikh Muhammad Dr. Muhammad Ayub ọmọ Burma ni wọ́n ọmọ Burma ni wọ́n àlùfáà mi ni wọ́n àbúrò wọn was my classmate ọjọ́ kí n máa sátọ́ọ̀tì wọn dáadáa bí mo ti yà lọ gbogbo bẹ́ẹ̀ mo ní èmi àti Dr. Abdulgafur Albalushi hafizahullahu ta'ala àfa àgbà àfa aládìsí ni wọn. àwa èmi pẹ̀lú wọn àfíà lórí fúrógráàmù kan ní Saudi Radio two. moderator ń bi wá láwọn ìbéèrè lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ni o recorded program I think we do two episodes thirty thirty minutes. ìgbà tí a kó studio tó di bí alẹ́ dókítà abdulgafur bá pè mí pé àyà kan táwọn kà ń gbà táwọn wà ní studio ṣé ń fura pa àwọn ṣe mistake ah mo ní ń fura wọn làwọn ṣe mistake mísẹ́ẹ̀kì kéke ìdíwọ̀ ọ̀mọ̀dé nǹkan kan wọ́n yẹ ọ́ ẹlòmíọ̀ mọ ibi ọlọ́ọ̀dì ní gàfúrú rọ̀ yìí mú ó gbé gàfúrú wà dúdú kọ̀ọ̀kan ń kàn kéde ẹ̀ lọ́dí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ ni o wàlá ẹ̀sẹ̀ ni mo ti kírun lẹ́yìn máàmù kan rí lẹ́kọ̀ọ́ nǹkan ń ọ̀pẹ́rẹ́sì àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ògèdè pé tá a mọ̀ nù yín àbí tá a ń tó bẹ́ẹ̀ gbogbo ń tọ́ bá wù ní ọkàn yóò fi kọ̀ǹkúdà yá bí gọ̀fúrú rahimu lọ́wọ́ á sí ẹnu rẹ̀ wàláhì làwí it was very pathetic ìwọ̀n àṣùbà mo kí lẹ́yìn rẹ̀ yọ. doctor ìbéèrè mo ìrántí máa ń sìn very minor error ni wọ́n ṣe wọ́n lọ dá àwọn lójú rà pé àwọn ṣe ní ṣe nígbà táwọn délé làwọn tún kura nìyẹn yòó àwọn tún àyà yẹn yòó làwọn tó máa fortunately ẹni jẹ́ moderator was also my lecturer professor abdullahi abdulhamid lante mo ní ẹ̀mí ní nọ́mbà wọn <laughs> ẹ̀jẹ̀ á pè wọ́n ọlọ́run ṣe wọ́n ìpínlẹ̀ ìpínlẹ̀ rìkọ́dẹ́ẹ̀dì ní mo rò pé bí ọ̀tún la jọ̀wọ́n àbí nǹkan ni wọ́n tó play rẹ̀ ẹ̀jẹ̀ á pè wọ́n bóyá ká padà lọ studio ni wọ́n bá and I called the moderator professor abdullahi abdulhamid nítorí wọn fún mi ni pé ṣé mo ṣú ọ̀hún náà ṣé kò gan lọ sọ bẹ́ẹ̀ dr abdulgafur gan wọn sọ bẹ́ẹ̀ pé àwọn ọ̀daràn ló fà ń ṣe ní ṣe ìṣẹ́gi má wọ́ọ̀rì kò ní jáde bá wọn. mo ní ẹja lọ padà tó ní kí n gbàgbé ẹ̀ kò ní jáde bá mo dẹ̀ listen sí njọ́ tí mo gbọ́ lóòótọ́ wọ́n ti remove portion yẹn kó bẹ̀ wọ́n tó hí àrẹ. ọwọ́ á mú mi wà fọ́ọ̀sì láti padà lọ bí wọ́n pé kí ló dé tẹ fún mi irú assurance báwọn ẹ̀yin gan ọ̀padà lọ stúdíò ó lọ rò pé ogun téèyàn bá wí gbọ́lọ̀ ń wí ni wọ́n kàn gbé jáde ní rédíò Saudi ni àwọn kan ń bẹ tí ó tún gbọ́ <laughs> wàláhì làwùjì nítorí sojú mi lélẹ́yìí ní Madina àwọn Saudi rédíò two tí ẹ kọ́ táwọn wà ń jẹ́dá ìrọ̀rùn mọ̀ pé especially àyà Kùránì à it's impossible kò ní jáde báwọn báwa náà bá jẹ léṣe tó báyìí jáwa náà gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́lómi ń wí òun náà ń wí ń wí pé bàbá kú ti wí awí nu ẹ sì gba bẹ́ẹ̀ láyé níbi ọ̀rọ̀ òṣèlú àmọ́ bí wọ́n ti já bí wọ́n bá ń fóònù lásán bá wí ní wọn ò fẹ́ kí wọ́n ní ọ̀rẹ́ bẹ́tẹ̀ wọ́n wí àfẹ́ wọn gírú eléyọ̀ jáde kọ̀kí ló dé tó yẹ pé ọ̀rọ̀ tọ̀ lọ́hùn tó wo nkálukú kọ́ fẹnu ẹ̀ wí. òun náà lọ́pọ̀lọpọ̀ wá àti ẹ bẹ tí ì bá ṣe pé wọ́n sọ fún yín pé wá àti ni wọ́n ń broadcast ń bò mí ọ̀rọ̀ tí ọmọ jáde ń wá àti ẹ fẹ́ mọ́mọ́ pé kí ni ilé ọlọ́run wọn ti ń ṣẹlẹ̀ àmọ́ ńgbà tí wọ́n ti lówó tí wọ́n sponsor rẹ̀ kọ́dà wọ́n láìfò mí ọgbẹ́ntọ́ wa ń di eléyìí ọ̀nà ànádànù o ọlọ́run ó sì fi ọ́ gbogbo ẹni tí ẹ sì wà létò náà irú tẹ́ ẹ fi ń fílta political analysis economic analysis ẹ̀yin tẹ́ ẹ wà ní department religious programs náà ẹ̀yin náà ní that filtering mechanism ẹ má jẹ gbogbo orúwó gírí wa ń dáhùn yẹn bá ti wí ló kọ lọ́hùn ó wí ṣé ó wí o ẹ ń bọ́lá ti yà lọ́bẹ̀ẹ́. Hmm? naam aha mu'adh bin jabal radiyallahu anhu olùmọ̀wà lẹ́yìn anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi bi mi pé atadiri ma haqqullahi ala al-ibad ǹjọ́ ma kí ni ráìtì ọlọ́run lórí àwọn èèyàn mu'adh lè mi ọmọ o allahu wa rasuluhu a'lam bí a ti yà lọ́nu ẹ̀dá kun ẹ̀dá mà ọ̀rọ̀ máàlì kí náà mi ń kọ́ńpléṣẹ̀ máàlì kù dáhùn béèrè mẹ́rin ó kù mélòó okùn thirty six inú wa bí àfọ oníbèrè ìyá ẹ dákun sẹ́yìn náà ní máìlíkù <laughs> àbí mo ṣí mọ́sálásí wọ̀ òun náà ní máìlíkù kí ló dé <laughs> gbà ẹ mọ bí mo ti wá ní níbo ló ti wá <laughs> láti ìrántí lọ́hùn lọ́hùn torí ti ń bẹ wálẹ̀ yìí mo á béèrè béèrè ẹ wá ń gbé ẹ mọ̀ ẹ wá ń gbé ẹ mọ̀ for thirty six times. inú rìwáyà kan wọ́n ní Imam ni ah à sẹ́yìn wọn àbómi mọ̀jẹ̀ ọmọ láàrin èmi rẹ̀ bọ́ba jáde ń yàn yín béèrè ọ̀nà ọjà bọ́ba wá dáàrin ìjà kọ̀ wá kéde fún gbogbo ayé pé fa ina Malikan la yadri Maliki ló wọn mọ o yóò gbé ọmọ kí wàhálà tọlọ́hún làwọn ń ṣe àníyàn tó dáa ni wọn ò kéwú nítorí ayé wọn ò kéwú òǹkẹ́ ń torí wọn lérò ọlọ́run lọ́kàn kérò jọ fún wọn àníyàn dáadáa ní máa mú yàn bí bá wọn pé lọ́ọ́ wí ń ta pé mo ní mà wọ́n máa mú yàn sí i mú yàn sí i ẹ̀dàkọ̀ọ́jà wà náà ni àti ọmọ kéwú kọ́dà ni èyí wò pé ńkọ́ ọmọ kò pọ̀ ọmọ o àmọ́ tó bá fún un pé wọ́n bí ọ ní nǹkan kan ìyẹn kò síjà tó o tí ní ánsá má dọ́gbọ́n sí o mọ wí ń tọ́lọ́hún o wí ló kọ́ ọlọ́hún ó léwu o Allahu wa rasuluhu a'lam ìgbà wọn la Nabi sallallahu alaihi wasallam tó wá sọ fún Mu'adh pé haqqullahi ala al-ibad òòrẹ́ tọ̀ọ̀tọ̀ lọ́run lọ́rùn àwọn ẹ̀dá ọ̀pọ̀ ẹ̀yọ̀kan náà nìyí an ya'buduhu wala yushriku bihi shay'a oníkan sáàtì má ṣẹbọ pẹ̀lú rẹ̀ òun nìkan nìkan ọjọ́ ti fún alẹ́ ìbáàdà ẹ̀tọ́ tọlọ́nù òun nìkan òun làjọ sí fún kí wàá là ń pè lẹ́sìn àṣìgbọ́ wáyé ń bì náà ẹlòmíì ò rò pé nkírun fẹ́ lòmíì ngbàwẹ̀ fẹ́ kọjá báwọn nínú Al-Qur'an al nínú súnà anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam inú ẹ̀sìn ni kọ́ dáǹkà kan dùbúlẹ̀ kọ́ dùnbù rẹ̀ ẹ̀sìn ni nọ́sùkìnù qul innama salati wa nusuki gbogbo à ń pa nǹkan ni ẹ̀sìn ni lọ́lọ́run fi ní ọkọ̀ tòun nìkan ni ẹ dákọ̀ ńbẹ̀ bọba pa nǹkan tó ló fi wáyọ̀ ọ̀nà ayé ọ̀sẹ̀ bọ́nu òdìgbà tó ọba tó lọ kúnlẹ̀ ń di ó sa nínú ìran ìbáadà tá nẹ́bi lẹ́sọ̀ ọ̀tọ̀lọ́run nìkan ni òun ni kíni àtúntàbòdò adùn kan torí tọ́lọ́run nìkan là á fi pa nǹkan. màálù lọ pa ni ewúrẹ́ ni kọ́dà adìẹ àìpa nǹkan míì ló àìpa nǹkan kan ló kọ́ nǹkan míì àìfi ló kọ́ lọ. bẹ́ẹ̀ bá ṣe òun náà ṣe bọ̀ ntí ọ̀pọ̀lọpọ̀ ń táwọ̀ ọmọ pẹ́ bọ́ ni ṣíríkù nù ẹ̀tọ́ tọ́lọ́run ló mú ló gbé fún ẹ̀dọ́ ọlọ́run lọ nínú ra ìbáàdà tọpọlọpọ ọmọ àdùá kọ́dà ànábì ní àdùá wù wàlẹ̀ ìbáàdà ànábì ládùá gan ní ìbáàdà ìtumọ̀ ẹ̀ ní kọ́lọ̀ nìkan là á ké pè yá tí ń túmọ̀ pé mo pè wọ́ ọlọ́run nǹkan kan ọgbọ́dọ̀ tẹ̀lé bí ọba jẹ́ aláwọ̀ kọjá rahman ni àbọ̀kan náà àwọn ọkọ̀ ọlọ́run gbogbo ọjọ́ tí bá wí yá tọ́ba fẹ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ ọ̀sẹ̀ bọ̀ ọgbẹni ọgbẹni ń ṣe yá sheikh wọn tún wá di wọn mọrí wọn ní kẹrí ọmọ bá fòyọkó lọrùn ṣe ipá àfa àti wọn ń parọ́ ọmọ ìgbà kò wí bẹ́ẹ̀ sheikh abdul qadir afọ Ọlọ́run. gbogbo ẹni tó bá ní yá sẹ yá pé mo pè wọ ìwọ ta ni Ọlọ́run yọba jẹ ya Allah ya Rahman ya Rahim àti gbogbo àwọn olúwa ni ẹ mú ìtòwù yín ló kọ mi kó lè dẹ ọlọ́ọ̀hà àwọn èdè ọ̀rọ̀ àìmáàna àyàmá tẹ́lẹ̀ fàlẹ̀ wùl àtìmá òṣèlú ọlọ́run ẹ mú ìtòwù yín ló kọ ń ẹ fi pé ń nínú rẹ bọ táwọn ọmọ ṣẹ bọ tọ́lọ́run sì pè lẹ́bọ tó pè ń ṣíríkù òun ni máa pè nǹkan kan míì pé wàá gbà mí ṣe nǹkan báyìí fún mi lẹ́yìn ọlọ́run ọba àná ee kọ́dà gbogbo ẹni tí ọmọ ti ń pe ànábì ẹbọ ni kọ́dà bí yẹn bá Muhammad wa ànábì gbà mí ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run ànábì sọ ọlọ́run ẹ̀dá ọlọ́run ni sallallahu alaihi wasallam ẹ̀dá ọlọ́run tó lápọnlé jù lọ ànábì ànábì sì yẹn má gbé òun kọjá bẹ́ẹ̀ ni ọwọ́ nu wa ẹ̀dá bá pe màláíkà ìwọ tó ń pali jànú yá jákíjákíjákí yá ìlú ẹbọ ló ń ṣe pẹ̀lú ọlọ́run wàláhì ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ló ń gbé fẹ́ dọ̀ ọlọ́run yẹn gba àwọn nǹkan wọ̀nyí òun mo fi ní bẹ́ẹ̀ ọba mọ pósíìtì tọ́lọ́run fẹ́ ó ṣeé ṣe kọ́ máa kó sínú ẹ̀ láì mà òun nígbà tọ́lọ́run ọbẹ̀rẹ̀ ló wà ní lẹ́yìn sá àlùbẹ̀rù ìyẹn ni pé ẹ jẹ́ kí n correct impression tẹ́ ẹ bá ní kí ọ̀dà nípa abẹ́rù misconception yín ẹ̀jẹ̀ àtúnṣe o laysa ẹ̀ mo ní laysa albirru àbí bẹ́ẹ̀ ni kẹ̀rá àméjì lọ́wọ́ níbi àyà yìí níta ń pè ní kẹ̀rá àní oríṣiríṣi ọ̀nà tọ́lọ̀ ń gbà yàn láyé bọ́ ọba mọ̀ ẹ́ ni o tó lè fi ké Al-Qur'ani bọ́ ọba mọ̀ má dán o Alfa Mubaraki ọlọ́wọ́n san lẹ́sẹ̀ dáadáa mo tẹ̀ ní ìfọ̀ dákun máa ké ìtọ́ gbajúmọ̀ fún àwọn èèyàn torí bí máa ń ka kùránì gbà mí ẹlòmíà máa wò ká àti ìmọ̀ kùránì ká bẹ́ẹ̀ kìrá mi làbá ka kìrá wo lọ sábà máa ka èwo lọ máa ka lẹ́yìn hafu ẹ́ kọ́lùn rìwáyà kan rìwáyà tó kọ́lùn àwọn oríṣiríṣi ọ̀nà tá a máa fi kí alukurani èyí téèyàn bá mọ̀ tọ́lọ̀ ń bá fi kẹ́ bó ti fi ká àfa mubaraki yìí kọ̀ láì sí àmọ́dàkùn ní tẹ̀síwò máa kí hausu tí ọgbà àwọn èèyàn mọ̀ yìí gbọ́dọ̀ bá ní kí hausu náà dó lẹ́nu ọ̀dà kọ́mọ́tò máa dàrú àmọ́ nítorí ìrántí ni pé ńgbà mọ́ nílé ìtàlùbẹ́rù kì í ṣe by mistake it's right it's correct ọ̀nà méjìlá ayà yìí gbà wá ní ọ̀nà náà fi kéè o lè pe laysa albirra gẹ́gẹ́ bí qira'a Hafs an Asim rahimahumallahu ta'ala o sì lè pe kíni laysa albirru bal hadhihi hiya qira'atu al-jumhur èyí tó pọ̀ nínú àwọn àlùfáà ní qira'at laysa albirru ni wọ́n ké àmọ́ lọ ní kíkẹ́rọ àti hapsi òun lọ gbajúmọ̀ jù gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí ìtòkùtò ọ̀pọ̀lọpọ̀ nkénu. laysa albirra أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر ọlọ́run ní leisa leisa ẹgbọ́ o what biru is not kìí ṣe ti ẹ̀yin rò dáadáa ń ìtumọ̀ méjì ní àyà yìí lọ́dọ̀ àwọn àlùfáà onítẹ̀fíìrù ليس البر أي أو ليس البر ليس البر كله أو ليس البر كله kìí ṣe pé orí parí sí bíntà fẹ́ wí yìí o kí ni nǹkan náà à ń tún wà ló wujuhakum qibala al-mashriqi wal-maghribi. níbo la ti máa dájú kọ mashriqi àbí maghribi ìbò yọrùn àbí ìbò wọ̀ níbo níbi ìrún ni àwọn kan lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí ibi ọ̀run ti ń wọ̀ ní kébìlà tiwọn. àwa kan gẹ́gẹ́ bí àwa nàìjíríà ń bí yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìlú mi ọ̀nà bí ní kébìlà ti wà àdìmọ́sirì ọ̀nà bí ọ̀run ti ń yọ. torí náà ìrun lọ́lọ́run dá fìyàn ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب يعني pé ẹ má rò pé dáadáa tán bí pé mo ti kírun o ìtumọ̀ kan nù fún àyà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lọ fọ́ọ̀lù sí kàtígórì ń kírun bígbà tí èèyàn ń pọnmi sínú agbọ̀n ni ọlọ́nkọ́ sọ wa mẹ́ ṣé yóò dúró kò ní dúró torí pé gbogbo nǹkan ẹ̀sìn yóò kú òfin ẹ̀sìn yóò kù ní rárá rẹ̀ lọ́dẹ̀ lómi ń kírun ti ń ṣe ṣíríkù gbogbo ya kínní kan yìí kò lè má ṣe kọ́dà lẹ́yìn ọ̀run náà ni ó tún máa fà ya jákíjákí ya ìlú irun o ò ní ìtumọ̀ ọlọ́run ní gbogbo ẹni tó bá fail lójú ọ̀nà tawhid kọ́mọ wulẹ̀ sí lọ́run lọ́nà àbòmí mọ́ wọn nígbà that is the foundation ìpìlẹ̀ ẹ̀sìn nu ilé ò lè dúró ẹ̀ máa wá lẹ̀ dírẹ́sì ilé ẹ̀sìn pop ẹ̀ paná foundation ò sì dáa ilẹ̀ ń fà àbí kí foundation ọkọ̀ dáa torí náà laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib. dáadọ́ parí síbi mo kẹ́hìn o ìmọ̀ ẹ̀kọ́jú sí ìbùwọ̀ òrùn kírun àbẹ̀ ẹ̀kọ́jú sí ìbùyọ̀ òrùn kírun dáadáa pọ̀ ojú báwọn lọ lọ́lọ́wọ́ padà káyìí ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì wọn láyà yìí nazalat fil àwọn Yahudi lójú ayé anábùa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá a ti Ọlọ́run dé ipe ìwà anábì sallallahu alayhi wa sallam ibi ọ̀nkọjú sí yẹn kírun máa kẹ̀yìn síbẹ̀ àti àlàyé rẹ̀ fúnra wa ń bì àṣẹ Ọlọ́run àwọn Yahudi wa ń yọnu sọ sí anábì sallallahu alayhi wa sallam dá ẹ̀ rárá lẹ́yìn ah, ó tún lóun ọ̀kọ́jú síbẹ̀ ọmọ ìyá yín tún kọjú sí ọ̀dẹ̀ ẹ̀ máa yí jẹ́ òṣèlú olùwà ni laysa al-birra an wujuhakum qibala al-mashriqi ntọ́lọ̀ ń fẹ́ lò kọ́ níbi ẹ kọjú sí àti ọlọ́run tẹ mú tẹ lọ́jà jù kìí ṣe pé ọlọ́run nídìí ibi ẹ kọjú sí gan-an pé bẹ́ẹ̀ lọ́lọ́run wá kò síbi tọ́lọ́run ò sí àmọ́ pàṣẹ kó wo bọ́yẹ mu lò ẹ kọjú síbí yìí ọyẹ tó kẹ́yìn síbẹ̀ tẹ́tẹ̀lé tọ́lọ́run àbẹ́gà ó ti máa dààmú wa wọn náà ló ní akọjú sí àyẹ̀wò tó ní akẹ́yìn síbẹ̀ ẹni ọba wíyẹn dáràn nù. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر كن جدا داغا Ọlọ́run fẹẹ ṣàlàyé ọfẹ define rẹ̀ fún wa àkọ́kọ́ dáadáa ìpìlẹ̀ dáadáa foundation dáadáa mẹlẹ àmàna ẹlẹ ọ̀nà tó nígbàgbọ́ òdodo sọlọ́wọ́ alìmánu bẹ̀dà òun nìpele dáadáa o gbogbo ẹni tí ń kọ́ mọ́sálásí jẹ́ òní máa ní ìṣòwò ni o gbogbo ẹni tí ń lọ Mákà lọ́dọọdún tí ń tún ráàyàn lọ kí ìgbọ́lọ́ngbọ́ rẹ̀ ò jókòó ìṣòwò lófò ni o olùwà ní àkọ́kọ́ bẹ́ẹ̀ fẹ́ ṣe tọ́lọ́hún ẹ fẹ́ ṣe tọ́ da lọ́dọ̀ ọlọ́hún ẹ fẹ́ wu ẹ fẹ́ ṣiṣẹ́ níbo lẹ́yìn ti bẹ̀rẹ̀ man amana billah ẹgbọ́lọ́hún ọba gbọ́lọ́ kan bi rububiyyatihi wa uluhiyyatihi wa bi asma'ihi wa àwọn afá lọ́nà mẹ́ta tá a fi mọ̀ bóyá èèyàn ní gbọ́lọ́ngbọ́ tààrà àbí kò ní inú wọn náà lè máa apply test yìí fún rẹ èdè pẹ́nu lásán gbé agbọ́lọ́ngbọ́ agbọ́lọ́ngbọ́ ǹjọ́ gbọ́lọ́ngbọ́ bẹ́rù bo bí yáàtì yìí ọgbà fóun nìkan ní í ṣe nǹkan ntọ́ bá ṣe nìkan ló ṣe èyí tí ọba wáyé ọ̀fẹ́ kọ́ wáyé ni má tì máa yàn ó dìgbà tó ọba tó nírú imáni bá ń kó tó wà nù wàdá kí nà lérò máa ń àmàlà bìlà ọmọ mùsùlùmí àwọn ọmọ kéékèèké kan làwọn kan ń ṣeré ń ta ọba lẹ́kọ̀ọ́ sórí páànù rẹ̀ ó ti fò jáde pé wọ́n tún dé o ta ló dé. ẹ̀yẹ ń fò lọ lásán orí wíńdò ẹlòmíì nígbà ẹ̀rí dé wíńdò tèmi lọ́yẹ̀kẹ́ yọ ọ́ bà ebi gbọ́rọ̀ yẹn lọ́rùn lọ́ba yìí o yà ó ní bá ní ìní bá tó ní inú ìlú jí inú èdè jí dààmú ara ẹ̀ ò ní yorùbá àti kófìtì náà ń èrò orí wa o ti kó àìgbádùn bọ́mọ yorùbá tẹ bá mix pẹ̀lú àwọn ẹ̀yà míì ẹ̀ mà ẹ̀ mà ẹ̀ mà dáwò dàkú bara wa lẹ̀ yorùbá. kí Yorùbá ọmọ ẹ lọ rìn àjò kọ́ dágbére báwọn yẹn fún ọmọ ibi tí ń lọ à ń bọ̀ náà yóò wí ìjà mọ́dágbére o tari pé it's inconvenient for us alájí ń jò lẹ́dẹ̀ẹ́ àtàní pẹ́ culture wa nù bàbá sanra wa ló tẹ bá jọ tapóòsì ogun tí ń wí pẹ̀lú àwọn haúsá ọ̀rọ̀ haúsá sọ iye táìmù fúláìtì rẹ̀ gbọ́ ìyàgò báyìí ni <laughs> pléènì wọn dé yẹn bá sọ bẹ́ẹ̀ àgbàlagbà mi ò bẹ́ẹ̀ gbá ẹ̀ nígbà mi kì í ṣe ọ́ pléènì náà ló sì ń sọ gbàdí owó jẹ́ ọ́ bàbá ẹ̀ ní. ọlọ́wọ́ sànù wa àwa la bára wa débẹ̀ o bẹ́ẹ̀ bí o ti wọ́ ni imani, imani, yẹn lọ wọ́ láti lẹ̀ ìmánì yẹn lọ wọ́ láti ilẹ̀ nígbà tá a fi wà ń kéke atrabu ní gbàgán ní àtàwọn kan lọ ilẹ̀ haúsá nígbà tó fi fọ́ sàn jí lọ́nà náà ọ̀pọ̀lọpọ̀ ń gbà ní tá a bá ní tanra wa ọ lọ ilẹ̀ haúsá àwọn òbí rẹ̀ ò ní di gíní kan jọ lápò pé àbáfà rẹ̀ ò ní gbé tíra yìí mọ́jọ wọn o <laughs> dirúgudu kan sí. Si ẹnìkan nu àgọ́ onírú ẹ̀ lápò mi dídí nǹkan ọba kò yọ sanwó dé <laughs> tó di lápò bá wọlé àwọn haúsá bá ní àá ah, ah, kí lè léyìí àná ọmọ tíra yẹn tíra bó ọwọ́ aṣọ kínní kan jọ wà láàyè gbàgbé lónìí ètò ṣé lẹ́yìn ọlọ́run tí ń bẹ ní sánmà eléyìí lọ́lọ́run rẹ̀ kejì bó ti rí nù. No ẹjá fọlọ́n síbi tó wà èyí tó bá yọ̀ǹda fún wa lájò nìkan òun lè tọ́ o gbogbo èyí tá à ń dọ́gbọ́n ni ìwájẹ ni o. bá dé àwọn ẹnu ọ̀nà míì nísìnyí wọ́n wá so ìgò kan yọ máa kán tó tó wọ́n fi gbálẹ̀ sí kólé ọmọ bá wọlé ẹnìkan ní olè débi kan jọ kan ọba rí gbalẹ̀ ọ wá gbélé wọn lọ́gbọ́ yẹ mọ gbalẹ̀ tó ń lẹ̀ ń sọ gbalẹ̀ mọ òkè fún kò ní dá fún yìí. bẹ́ẹ̀ dọ́rùn mọ́tò ọ̀pọ̀lọpọ̀ Yorùbá ń kọ́ wọ́n ti sọ nǹkan máa jigidi àdúrà sọ ń bẹ sànẹ́bí kọ́ wa sallallahu alaihi wasallam gbogbo ètò sọmọ ọ̀hún kọ̀ọ̀ràn ìjọ́ta dánwò ọlọ́run bá dé kọ̀ọ̀ràn àpé kéèyàn má ṣáájú àmọ́sẹ̀ yìí dígí ni èyí tọ́lọ́ àtàlẹ́bí fọwọ́ sí mọ́sẹ̀ yìí tí ó kó bọ̀ ọ́ gba náà wé gbalẹ̀ àná wé nkankan mójú ọ̀nà kankan ọlọ́wọ́n ọ̀fẹ́ o ànábì ní man allaqa tamima fala atamma Allahu lahu ọgbẹ́ni ọba so nǹkan rọ ọ̀rọ̀ rẹ̀ ò ní pé ànábì ṣépè fún man allaqa tamima ó so nǹkan rọ tẹ̀míìmà oṣù mẹ́jì yóò bọ́ lọ́mọ kan yàgbé yín èyí tí wọ́n gbé lọ gbígbù jẹ́jẹ́ fọ́tò àfa kan ni wọ́n dè mọ́ wọ́n fi ṣe kéènì fọ́mọ lọ́rùn ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já bẹ̀rù ọlọ́run nígbà tí yẹn bá tún wá gbé fọ́tò ẹ̀dá ọmọ èèyàn wọ́n á gbé kọ́mọ lọ́rùn wọ́n máa gbé kéléńjéléńjéléńjé ń yàgbé yín ni èyí ni ó tọ́pù gbé yín gbogbo àwọn kan wọ̀nyí ibi àwọn ti wọ́ ni man amana ìdá ìmọ̀ni wa lọ mẹ́hẹ̀ o òun lè gborí ilẹ̀ tí ní lọ́dọ̀ àwọn ìran míì kọ́dà bí wọ́n ṣe mùsùlùmí ẹ̀ ní rí o gba àwọn gba àwọn tí ò ní ìtumọ̀ ààrẹ náà mọ́sọ́lá náà àbíjẹta wọ́n sì ń gbé yẹn sóògùn owó nílẹ̀ Yorùbá èèlò náà wọ́n ní lówó tí àwọn kan sẹ́ ní <laughs> wọ́n sẹ́ ń sẹ́ńgì fún yàn tí owó owó wo ló tó wà àwọn tó lówó láyé àwọn Bill Gates àwọn Dangote èèyàn mélòó làwọn yìí wọ́n wá pa ọba ìpè kí pààyàn oògùn owó ni àfikọ́ gbẹ̀mí lẹ́wọ̀n ọmọ ànábì ádámà tí wò tó lówó àfi ṣètọ́ ni ń lò yín ọ̀la ṣètọ́ ni ọ̀ ń tàn yín ni ẹ sì rí wọn gbowó òun lóòótọ́ ẹ wàá rò pé ǹtẹ̀ ṣeun náà ni ẹ dáràn lọ́dọ̀ ọlọ́run o àmọ́ kí ló fa gbogbo nǹkan wọ̀nyí ìmánì rẹ o kí òbó mójútó ìmánì rẹ o ẹjẹ́ àfi bọ́ àwọn ọmọ wa láti kékeré o gbèrò bo òbí ìjà sí i pé ntọ́lọ̀ ń bá ṣe òun ló ṣe o èyí tí ọba ṣe kò fẹ́ ni o èyí tó ọba fẹ́ máa wí fún kò fẹ́ wí ntọ́ fẹ́ fún lọ́nà tó ní kó o fi pè ń kó lè dé ọlọ́ha àwòdì ọ̀rọ̀hánà ẹ̀yà máa tẹ́lẹ̀rì ọ̀làhùn àtúmá òṣù. lọ́wọ́ tíra Hisnul Muslim al-Adhkar lil-Imam an-Nawawi kò sí irú àdúrà àtẹ̀yàn wájú orí mbẹ́ irú àdúrà tá ànábì máa ṣe sallallahu alaihi wasallam èyí náà tó wàláyò tó bẹ́ẹ̀ ni ọba máa torí náà ẹ̀dá kan àkọ́kọ́ oore ìpìlẹ̀ oore foundation oore man amana billah má wá oore mí kí bẹ́lẹ̀ yọ ká ti dúró foundation o kọ́kọ́ jẹ́ kí má nèrè ó dúró bí òkè àwọn ọ̀nà ìmánì pẹ̀lú ọlọ́run tá a fi gbọ́ ọlọ́run gbọ́ ní nǹkan fún yín ni àkọ́kọ́ ni àlè ìmánu bí rububiyyatihi ìtumọ̀ ẹ̀ ní pé kọ́ gbà àwọn nǹkan kan bẹ ọlọ́run nìkan ní í ṣe ẹnìkan bí mẹ ẹnìkan ò bí ọlọ́run nìkan ni ẹnìkan lówó ẹnìkan tòṣì ọlọ́run nìkan ni ẹnìkan kú ẹnìkan sẹ̀mí ọlọ́run nìkan ni ó lé nǹkan ọba ọlọ́run fi ọba ni ó lé ọba kò wú kọ ọba kò wú kọ ọba ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àfi kó dúró lẹ́mìí yẹn o yẹn bá jẹ́ olùgbàgbọ́ òdodo. من bẹ́ẹ̀ bá gbà yín gbọ́ tán ọwọ́ akọ àlìmánu bí olóhe ìyá ti ọwọ́ agbọ́dọ̀ sí nǹkan míì máa bọ́ ọlọ́run ọba ẹ̀yọ̀ kan yìí pẹ̀lú gbogbo ọ̀nà ẹ̀sìn díẹ̀ la kà fún yín bọ́ọ̀bá sàdúà ẹ̀sìn ni àdúà má pè nǹkan míì lẹ́yìn ọ̀lọ́ bọ́ọ̀bá dúnbù nǹkankan má dúnbù nǹkankan ló kọ́ nǹkankan àyàfi kíni àyàfi ló kọ́ lọ kódà bọ́ọ̀bá ṣèlérí pé áà ọlọ́run bọ́ bá ṣe kíní báyìí ṣe nǹkan ọlọ́run náà ni ó pọ̀ ṣe nǹkan fún mọ́pọ̀ ó ṣe fẹ́ nìkan mọ́pọ̀ ó ṣe fálìjàn gbogbo àwọn kan wọ̀nyí nínú tí fọwọ́ ba ẹ̀tọ́ ọlọ́run ni o ọlọ́run sì ní òun ọ̀gbà lẹ́yìn ogbẹ́tọ̀ tòun kò gbè fún ẹ̀dá tó ń da gbogbo ńtọ́ bá yàtọ̀ fọlọ́run jàmá kíni ẹ̀dọ́ ọlọ́run ni. wal imanu bi asma'illahi iná ọ̀nà ìgbọ́lọ́n gbọ́ oníkéèyàn wá mọ̀ pé ọlọ́run náà láwọn okọ tó mọ̀ọ́mọ̀ tíúsì fún rẹ̀ ebó kọ tó wọ ọ́ náà ń jẹ́ ẹlòmíín yín àwọn bàbá àtìyá sọ ló pọ̀ gan lójú tiẹ̀ ó kọ wọn ọsọ rẹ̀ lómi èyí ń kọ́ tó jẹ́ òpè rẹ̀ ntí ntí wọ tó fi ń lọ ọmọ ó kọ́tọ́ lọ́n bá pèrè nìkan òní kò ṣe kíni òní kò pè. gbogbo ẹ̀yin tẹ́ jẹun yóò tán tẹ́ bọ́ títì tẹ́ mọ̀ pé o ṣe o ṣe o o ṣe bàbá ọlọ́run sì sọ fún ọ pé lámú lámú kí ni tó mẹ́ẹ̀ òun èsè bá bẹ́ẹ̀ nìkan ni tó mẹ́ẹ̀ náà olúwa sọ kàtígórí kálẹ̀ náà Al-Kùránì lámú yàlídì èmi èsè kí ni èmi èsè bá bẹ́ẹ̀ nìkan o ọmọ mùsùlùmí náà wà bọ́ títí ó ṣe ó ṣe ó ó ṣe bàbà ọ̀tako ìmánì o nínú ọ̀nà ìgbọ́lọ́ngbọ́ òun ni orúkọ tó lọ tó tù tó sẹlẹ́tì fún rẹ̀ òun nìkan ló fi pé o mọ kásákásá o mọ pọlọ ló kọjú ìjẹ o. ولكن البر من آمن بالله ẹ̀já dóńbi eléyìí náà a máa ka yoku lọ́la insha allah na ọjà dọ̀là ọjọ́ ti lọ hada wàlláhu alam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in. jazakumullahu khairan sọ àti àbá ní ìbéèrè mọ́ n sùn mẹ́ta náà a lè ní ìbéèrè kan. ọ̀dà òbẹ̀rẹ̀ nǹkan náà ó ní salaam alaikum sir please if one wants to join imam in salah <clears throat> and the first line is full and no one to accompany him in the second line are we to draw one person from the first line or stay alone in the second line and is there salah for someone who stays alone who stays alone and at the back الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه ìbéèrè lórí ọ̀rọ̀ ọ̀run lẹ́ni ìbéèrè o lọ́nà méjì ó ní béèrè alákọ̀ọ́kọ́ èèyàn wọ mọ́sálásí wọ́n ń kí jàmáà lọ́wọ́ wọ́n wá rí i pé sáfù ti kún kò sì rí èèyàn míì tó ṣẹ̀ṣàlùwà lásán tí wọ́n jọ dúró táwọn náà bẹ̀rẹ̀ sọ́fù sáfù míì ǹjẹ́ kó wọn fa ẹnìkan nú àwọn tí ń bẹ wájú pé a ah, máa bọ̀ wá pẹ̀lú mi àbí kó wọn dá dúró ní ẹ̀yìn ìbéèrè rẹ̀ kejì náà nù ǹjẹ́ òun nírun bóun nìkan bá dá dúró ní ẹ̀yìn ọlọ́run sọ ń bèrè ilé kan dáadáa àkọ́kọ́ ni ká mọ̀ pé kò dáa kéèyàn máa dá dúró lóun nìkan nírun jàmáà sáfù méjì wọn tò ní ẹyọ kan ni kí wọ́n wá bọ́ sí ẹ̀yìn wọn kí wọ́n dá dúró kọ́ dá dí kí wọ́n nìkan dúró kọ́ dá o ẹni ọba deliberately tó pé ó ní èmi ọ̀fẹ́ bá wọn tò ní kò ní wọn tó sì pé orí sáfù kọ̀ wọnú sáfù ọwọ́ adúó níkẹ́ni lẹ́yìn alimami Ahmad bin Hanbali sọ kàtígórí ká lè pé irú ẹni bẹ́ẹ̀ kò níkẹ́ni kò ní wọn yóò tún ràn kí ìran jàmá àtòpọ̀ ni ní sáàbù. tọ́ba wa ṣe pé kọ̀ǹdíṣàn lọ́fà irú èyí tí ẹnì yìí mú wáyé gbogbo jàmá ni sáàbù ló ti kún yìí ó sì wọ̀ fún owó sí ìkọ̀rẹ́ nìkan kan tí ó kún ǹjẹ́ kọ́ dá dúró ni àbí fa ẹnìkan. Eh, nẹ́tì torí níta wí níbẹ̀rẹ̀ ní pé kò dáa lọ́jà àwọn àlùfáà ni wọ́n fi ṣe ìṣèhádùn wọ́n gbìyànjú wípé a kọba ń ẹni tí ọfà ẹyẹ bá wà ń sáfù alákọ̀ọ́kọ́ tọ́bọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kejì ọba wà lẹ́lẹ́ẹ̀kejì tọ́bọ́ sí sáfù ẹlẹ́ẹ̀kẹta èyí wọn kó bá ìrun tiẹ̀ yóò sì fi tún ìrun tẹ̀nì yìí ṣe ìyẹn ni pé fi tiẹ̀ tún tiẹ̀ ṣe kò sì bà tiẹ̀ jẹ́ ntàwọn afa ńkọ wa nù o kájí oyè wa bẹ́ẹ̀ tọ́ba rẹ nìkan tí yọ fọwọ́ ta ọ tó ti gbọ́ yé pé ọbẹ̀ rúkọ̀hún nìkan máa jò ó torí pé mo ti wí ní àwọn àlùfáà àwọn àlùfáà ń ṣẹ̀ríà pàtàkì jùlọ alimami ahmed bin hanbal wọn níbẹ̀ yẹn bá dá dúró lọ dá kírun fún rẹ tó dúró lóhun nìkan sáfù kò ní kíni kò ní ìrànwọ́ kí ló wulẹ̀ bá àwọn ọmọ ìyá rẹ̀ jẹ́ sí tó sì ní àǹfààní àti tún ìrun rẹ̀ sí torí náà bọ́lọ̀mbá ní kéde òye àwọn èèyàn tọ́ba ti rárá fọwọ́ táyàn tó ti understand bẹ́ẹ̀ kọ̀dá ìsí kò mọ́ọ̀fù sí ẹ̀yìn níwọ̀nba gbogbo haraka tí ó ti pọ̀ yẹn ni pé movement tí ó bá ti pọ̀ lórí irun òsèkéni ọ̀bàrún jẹ́ tọ́ gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bá wà fọwọ́ sáyà tí ọ̀dáhùn ọ̀fà léwu ọ̀dáhùn èyí tí òfin máa di pé a tún máa jára ẹni ní ẹ̀bù ní lórí irun pé hmm, ẹlòmíràn ní fihún lẹ́sìn èyí hùn náà dà ìwọ náà má bàa débẹ̀ o ẹ má bàa débo má bàa débi tí tọrọ fẹ́ bàrùn tiẹ̀ jẹ́nu ìrùn tó bá ti di pé yẹn bá ń já yẹn ní ẹ̀bù pé ìgbà lórí ìrun kódà ọwọ́ àtàtà bẹ àwọn àlùfáà ní la yukallifu Allahu nafsan illa wus'aha wattaqullaha fattaqullaha mastata'tum ìwọba ní ẹgbẹ̀rún wọn lọ́hùn ní bágbára yín bá ti mọ bí agbára tiẹ̀ dénú bọ́ ọba kírun gbà wọn tí kọ̀ǹdíṣàn wà rántí kí wọ́n ní kó dúró kó tó réyàn jọyìn rẹ àbó sì réyàn insha allah lọ́dọ̀ àwọn àlùfáà lọ́pọ̀lọpọ̀ àwọn àlùfáà wọ́n ní ọ̀bàrún rẹ̀ jẹ́ o nígbà tí èsì gbé deliberately lọ́lọ́ dúró ní ẹ̀yìn. àtúnwárí náà àwọn àlùfáà tí wọ́n ní tọ́ba pọ́tìbù fún ọ solution kan ti kù lẹ́yìn tí ọba ní ìfànira tọ́ba yìí pé ibi tó lè rí gbà tóbi lọ bọ́ sẹ́gbẹ́ ọ̀tún ìmáàmù àádó lẹ́gbẹ́ ọ̀tún ìmáàmù kò sí nǹkan kan inú ọgbọ́n tó lè dá sí inú tẹ́mi rẹ̀ ọba gbé kí á ẹ̀mí mi ọba kẹ́mi kó dúró lẹ́yìn gba àwọn lèèyàn lè níhàn yìí kódò ó lọ dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ ọ̀tún lọ́wọ́ adó ó dúró lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìmáàmù rẹ̀ Allahu a'lam. Náà sọ́wọ́n wá rí fún Aleykum salaam wa rahmatullahi. Now question ti mi ni pé ẹ make mention nù. No àwọn àjò tó wà pàmí síbi láyé tí kò kọjá àlà. àwọn kẹrin. àjò tó wà pàmí síbi láyé. tàbí ẹ̀ ń darúkọ àwọn àjò. àjò àjò òkè. so mo fẹ́ kẹ́ give example àwọn ètò wà pàmí síbi yẹn sódà. so question kejì ni pé. àti náà yọ ọkọ̀ọ̀kan ni ẹ máa béèrè sódà yóò lè go round ẹ lè tún ní opportunity mi gbà mí ṣá àfa ní ká mú examples àwọn àjò tá lọ́lọ́run faramọ́ àti mọ ẹgzámpù wa náà bóyá ká tó mú sí wa ni mo ní kéèyàn ọlọ́ọ̀ra ẹ̀sìnà àlùmọ́sílẹ̀ kó wo gbogbo bí nǹkan báyìí bá ṣẹlẹ̀ báyìí là nàbí máa ṣe irú báyìí ní máa wí irú báyìí ní máa ṣe ájò tí ọlọ́run fọra mọ́nù òun lè là nàbí ṣe ẹ̀sìnà àlùmọ́sílẹ̀ lọ pọ́pùlà òun là ń pẹ̀lú citadel of muslims àbí kìtàbù alàzkar òun tó tóbi ju ẹ̀sìnà àlùmọ́sílẹ̀ lọ tàlímámù anáwáwí àti gbogbo alankar anábàwíyá alimáfúwa nínú àwọn ọ̀nà àájò tí a gbà lóru nínú àájò tí ọlọ́run fara mọ́ òun làdúrà olúwa ní kó lè dé ọlọ́ha àwòdì rahman ayyamma tad'u falahul asmaul husna nínú àájò tí ọlọ́run fara mọ́ ànábì tún sọ fún wa pẹ̀lú pé àwọn àdúrà àwọn àsìkò kan bẹ tẹ́ ẹ bá sọ wọn ọlọ́run máa gbàdúrà o ọ̀nà àjòtọ́ lọ́n fara nù ànábì ní bẹ́yìn náà lé àdáné ní wọ́n bá pẹ̀rùn láàrin pé wọ́n pẹ̀rùn kí tó ṣe ìkọ́mà bá a bá dá òru sí mẹ́ta one third tọ́kàngun sírun àṣùbà yẹn ni pé ó dá òru sí mẹ́ta òru bẹ̀rẹ̀ láti ibo láti ìrun magiribi ó sì parí nígbà wo ìgbà tí wọ́n bá pẹ̀rùn àṣùbà how many hours ọwọ́ á pín wọn sí mélòó mẹ́ta ọwọ́ á mú the last part the last one thought nírú àsìkò tá a wà yìí ti aago mẹ́ta òru mẹ́rin òru márùn òru ànábì ní gbogbo ẹni ọba kékeré ọlọ́run gbà wọn yóò dá lóhùn nínú àwọn tá ànábì tún fi ṣe wá láǹfààní ànábì níbẹ̀ yẹn bá wà níborí kalẹ̀ ìgbà wọn ló súnmọ́ lọ́hùn jù máa wí tó fẹ́ àmọ́ bọ́ bá wà lórí ìran ọ̀ràn yẹn má sọ yorùbá o má sì ṣe bó o ó lè ba àrùn rẹ jẹ́ o àmọ́ àwọn àlùfáà ní kọ́dà bó bá gbẹ náà fi lálọ́ yẹn bọ́ọ̀ bá gbọ́ lárúbáwá tẹ́ ìṣàdúrà má sọ yorùbá ọlọ́run gbọ́ gbogbo àwọn eléyìí la gbà lérò pẹ̀lú kíni pẹ̀lú àájò tí ọ̀dà Allahu alam. béèrè fún wa wọn náà tó ní sọ́wọ́n ní bísá bísá fún mi náà ìfẹ́ ìfẹ́ tí ọlọ́run ọba sí during your hmm. like please sir uh, to prevent misinterpretation hmm. very clearly. pé kò síbi tọ́lọ́run ò sí kí ni misinterpretation tó lè arise from that ẹ ok pàṣọ pé kò síbi tọ́lọ́run ò sí so pé kí wọ́n má sì gbọ́ pé a ní gbogbo bí ọlọ́run jòkó sí <laughs> bẹ́ẹ̀ kọ́ o gbogbo bí ọlọ́run wà táwọn afa bá wí báwọn túmọ̀ rẹ̀ ní pé pẹ̀lú mọ̀ rẹ̀ ìtumọ̀ láńgbèjì ẹni ọba gbọ́ yorùbá dáadáa bí yorùbá bá ní kò síbi tọ́lọ́run ò sí ìtumọ̀ ẹ̀ ní pé kò síbi tó ọlọ́run ò tó ìtumọ̀ ìtọ́ bá ṣẹ̀rí àmúnu o. ìyẹn ni pé ọlọ́run ń bẹ níbi gbogbo báwọn ti wí ọlọ́run bẹ níbi gbogbo bẹ̀rẹ̀ límì yìí pẹ̀lú kíni pẹ̀lú màá rẹ̀ àmọ́ tó ń wà ìgbọ́dọ̀ ọlọ́run ló ń wà àmẹ́ntún máa ń fi sàmà ọlọ́run nínú sánmà ní sánmà ga sánmà wà òun ò sí nù lẹ̀ torí náà kò ti jẹnu eléyìí inú àwọn ọ̀nà. alimanu bilayi tó wọ nípìnlẹ̀ ńlẹ̀ yorùbá òun náà ni pé nítorí wọn fi tírèènì ọ̀pọ̀lọpọ̀ ńlẹ̀ kéwù ni pé gbogbo bí lọ́lọ́run wà kìí ṣe sánmà kò rí bẹ́ẹ̀ o ìta ọ̀tà kọ alukurani ọlọ́run bí záàtì yìí bí záàtì yìí tá pé bo lọ́lọ́run wà yẹ̀wò lọ́lọ́run lòun wà ọlọ́run ní sánmà lòun wà lókè àlẹ́ ara o arrahmanu ala al-arshi A máa ń fi sàbà nínú kuraani nínú hadith al muhammad sallallahu alaihi wa sallam ẹnìkan dáràn ǹjẹ́ ìtaràn yìí ni kó sọ ẹrú kan di ọmọlúàbí kó di a free man àbí a free woman wọ́n wá arúbìnrin kan wọ́n lẹ́rú lélẹ́yìí ọ̀ràn tó dá yìí jẹ́ pé ẹrú mùsùlùmí ni ó sọ di wọ́n wá dá òtún pé ah, eléyìí akàn rí ní àmàbí kí wọn àmàbí mùsùlùmí ni tẹ́sì wo là nẹ́bí ṣe fún náà wọ́n bá ṣe tẹ́sì wọn kọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí ọlọ́mọdé ó lé o bẹ́ẹ̀ tá ṣe fún tó fi gbà pé mùsùlùmí àyìnà àyìnà wa o. arábìnrin yìí jọ náà ó ní a ah, ti sàmà lókè lọ́lọ́run wà ìbéèrè kejì ń gbò ti paasi yìí òun àtàbí ní man ana tá a lè mi tí mo dún wájú rẹ̀ qala rasulullah òjíṣẹ́ ọlọ́run nìyí qala nabiyyu sallallahu alayhi wa sallam a'tiqha fa innaha mu'mina a'tiqha fa innaha mu'mina gidi lélẹ́yìí <laughs> ẹ bọ́kùn lọ́rùn yẹn ní wọn bá bí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè lónìí <laughs> tọ́ ọlọ́lọ́mọ ẹjọ́ paasi o àmọ́ gbàdúrà wọn náà bá ti gbọ́ lónìí wọn náà paasi insha Allah ẹ rí ọlọ́run wà ń bí gbogbo pẹ̀lú kíni pẹ̀lú ma ni o àmọ́ ní dáàtì ọlọ́run ọlọ́run ní sánmà lòún wà àmẹ́ntún máa ń ìsàmà kí n sọ̀tàn kékeré kan fún yín bóyá òun náà láti kábídàndógún tẹ̀síwò tòní. ẹ nínú àwọn kọ́dà àfa lẹ́yìn yìí láwọn àfa àti wọ́n ti kéwù àṣà ayọ́ra <laughs> torí àwa náà ké kéwù àṣà ayọ́ra o ká tó ké ti súnà dànẹ́bí o sallallahu alaihi wasallam kódà ẹni ọdá àṣà ayọ́ra alẹ́ náà padà fílẹ̀ o tó kò láyé ìyọ́tọ̀rọ̀ bá débẹ̀ àfa débẹ̀ Abul Hasan al-Ash'ari ó rìjẹ́kì gbogbo ohun tí wọ́n ń pè láṣà ayéra lónìí orúkọ rẹ̀ ló ti lẹ̀ mọ́ wọn ò rí jápò mbẹ̀ ni àwọn tíra tó sì ṣe ń bẹ dòní tó fi repudiate gbogbo àwọn tíntí ń wí tẹ́lẹ̀ ara ẹ̀ tíra tó pè ní al an usuli diyana al an usuli diyana tíra abul hasan ẹ̀ ní bá ṣáírà sílẹ̀. nínú àwọn tí ma gbé kéwà sáírà làwọn kéwù àwọn ẹlẹ́yà kéwù sàwùdí bá kéwù sàwùdí kọ́ kéwù tọ́lọ́ ni àwa wà ní maka ìjọ yẹn we were still students àní ṣé mọ̀dánkọ́ yìí àyín ni pé òkè nìkan lọ́lọ́run wà ẹ má wá wí ìhun ogbó bí lọ́lọ́run wà o ọwọ́ àlọ́dún ọwọ́ àlọ́dún ọwọ́ àgbàlẹ̀ ọwọ́ àṣìṣe. one of my colleagues wọ́n ti ṣaláìsí lónìí ọlọ́mọ sáà Eh, ọmọ ọba ni wọ́n kódà àbúrò àwọn bàbá wa emir lónìí ni wọ́n alhaji abdulsalam mẹtuta wíwá college àwọn ni wọ́n méjì kan wá ọyà ọgbẹ yẹn lẹ́nu torí ẹlòmíì bẹ́ẹ̀ bá ń fa àyà fún kò ní ńgbà tí dákun àwọn bàbá wa emir dákun àṣà tí wàá ń lọrin ni pé ká kí wọn pé ṣé wallahu ya'simuka minan nas. àfa àti múra kankankan gbé kò síbi tọ́lọ̀ wò sí i ẹgbẹ́ kí ni aláàjì mi fi dàbí fún jọ ọkọjá kéèyàn máa fa nẹ́sì ọparí gbogbo àmàdìyàn jọ aláàjì mi fi dáadáa ń wò wá kò wí kankan ń bọ̀ ya lọ́wọ́ sọ fún bàbá yìí pé aláàjì gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ sẹ́mi bí gbàdéyàn bá ní nǹkan fẹ́ tààyàn ní àgbẹ̀ àgbẹ̀ Yorùbá bẹ̀rù bàtà sáré fò lọ́ba gbẹ́sẹ̀ kíkiri kíkiri kíkiri o kò sí àgbà mbẹ ẹgbẹ́sẹ̀ yín lélẹ̀ padà bá gbẹ́sẹ̀ lélẹ̀ padà ádùn yóò gbà ni, ibi ẹgbẹ́sẹ̀ léwu náà ọlọ́run bẹ́ẹ̀ mẹ́ ọlọ́run náà lé ẹgbẹ́sẹ̀ léwu sọ̀rọ̀ pé yòówù ti tó bọ́lọ̀n bá fẹ́ fi yàn mọ̀nà ìwọ́tọ̀ bá ń pé gbogbo bí lọ́lọ́run wí tó ń wí nù ọwọ́ tọ́ílẹ̀tì ọlọ́run bẹ́ẹ̀ tọ́ílẹ̀tì náà ọ̀rọ̀ kọ̀rọ̀ ni sọ́mà lọ́lọ́run wà ẹ̀dá kan ẹ̀já gbọ́ súnà nàbìnú òun ni lànà àkídà àṣàyọ̀rà wọ́ ara tí ó jẹ́ ọwọ́ nìyí ọlọ́run ló ń wà nsánmà àkídà àṣàyọ̀rà ní gbogbo omi lọ́wọ́ àtàní ká gbàgbọ́ ta ní ń parọ́ wa man asdaqu min Allahi haditha sẹ́ni ó sòdodo tọ́lọ́run lórí náà ẹ̀ dákun mo ní àwa náà ké tàìké kọ́ àmọ́ bọ́lọ́n bá ti ní kéèyàn wá rí ní ó superior ní mánà ntẹ̀yìn òbí ni wà nù wàjáde náà ẹ alẹ́ ìyá bá àná òun náà ní kọ́ gbà gbà kí sọ̀rọ̀ ọjà àlìmá yìí ṣe ń rèpítì ẹ̀ àlìmá Abul Hasan al-Ash'ari tí wọ́n fọkọ àṣàyíra pé towards the end of his to end of his life òun náà padà túbà o ó sì ṣe tíra kì í sọ̀rọ̀ ẹnu lásán tíra àwọn bẹ́ntì tẹ̀ lónìí al-Ibanatu an Usul al lẹ́yìn ìgbà yìí náà ló ṣe tíra rẹ̀ makọ́látù ìsìlámì yìí makọ́látù ìsìlámì yìí rahimahullahu ta'ala. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين